nínú mẹ́ta tó ṣe pàtàkì tó ṣe kókó kí ọmọ ẹ̀dá dámọ̀ ní nílé ayé ọ̀kan gbòógì ni ọmọ jẹ́ owó ọmọ àlàáfíà ni ohun tó ṣe pàtàkì kí ènìyàn ní láyé ọ̀kan pàtàkì ni ọmọ jẹ́ torí pé ọmọ borí owó ọmọ borí ọlá ọmọ ṣàgbà ọrọ̀ ohun kan tó wá borí ọmọ òun náà ni àlàáfíà torí wípé bá a bá ní gbogbo ilé ayé tá lọ́rọ̀ tá kọ́lé tá lówó tá a bímọ bá ò bá lálàáfíà asán ni gbogbo rẹ̀ ẹni ẹlẹ́ni náà ní í jẹṣẹ́ ọwọ́ ẹni àmọ́ bẹ́ẹ̀ bá wa ní owó tó ní àlàáfíà bí ò bá wa bímọ ìdùnnú yẹn ò tí ì pé torí pé ọmọládé arúgbó ọmọ nìyí ọmọ lẹ̀yẹ ọmọ làṣẹ̀yìndí ẹni tó bá dọjọ́ alẹ́ bá a bá bú ni bá ò bá sílé ọmọ ẹni náà òun ló ń gbèjà ẹni ọmọ ẹni òun ló sì ń wọlé dẹni torí ẹni mo fi wá gbà á ládùúrà wípé gbogbo ẹni tó ń sunkún àìrí bí gbogbo ẹni tó ń sunkún àìrí gbé pọ̀n gbogbo ẹni tó ń sunkún àìrí gbéjọ́ lágbára ọlọ́run ọlọ́run anumijẹ yín nù o níwòye àmọ́dún a ó bá yín yayọ̀ ọmọ lágbára ọlọ́run àgbọ̀gbẹ ọmọ lọ́dẹ̀dẹ̀ yín gbogbo ẹni tó ń fi ọwọ́ oṣù nu ògiri gbígbẹ níwòye ọdún tó ń bọ̀ torí wípé ọmọ yọyọ nílé aládìí ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgbọ̀n lágbára ọlọ́run á gbọ́gbẹ́ ọmọ lọ́dẹ̀dẹ̀ tí yín gbogbo ẹni tó wá diwọ́ disẹ̀ sínú torí pé kò sẹ́ni tó ń fọ̀bẹ̀gbẹ̀ bí ewúrẹ́ bẹ́ẹ̀ ni kò ń sẹ́ni tó ń fọ̀bẹ̀gbẹ̀ bí àgùntàn lẹ́rọ̀ báyìí ládìyẹ ń yẹ́yin tiẹ̀ lágbára ọlọ́run ẹgbẹ́ yín lẹ ti máa bá wẹ́rẹ́ báyìí ló máa jábọ́ lára yín kò ní níyín lára àrígbéjọ́ àrígbépọ̀n àríṣayẹyẹ náà ló máa jẹ fún yín lágbára ọlọ́run gbogbo ẹni tó ti wá bí gbogbo ọmọ ọwọ́ wọn ò ní ráwọná ọmọ ìrìnsẹ̀ wọn ò ní rìnwọ̀ gbẹ́ gbogbo àwa tá a wá jẹ́ ọmọ lọ́wọ́ òbí wa lágbára ọlọ́run a ò ní ṣánkú mọ́ àwọn òbí wa lójú torí pé àwa ládé àwọn òbí wa. ẹ̀yin náà ni mo fi kì í káàbọ̀ sórí ètò yín ètò wa ìlera lọ́rọ̀ dóréré rédò ẹ ti mọ̀ wípé lórí ètò yìí ohun tó ní ṣe pẹ̀lú àlàáfíà òun náà la máa ń sọ̀rọ̀ lé lórí torí ẹ̀ ló fi ṣe pàtàkì ló fi ṣe kókó kẹ́ ẹ máa wò ó ọlọ́run ti pa láṣẹ wípé ká máa bí sí ká máa rẹ̀ sí ká máa gbáyàn lórí ilẹ̀ ká sì máa ṣèkáwọ́ rẹ̀ àmọ́ láti wá mú òfin àti májẹ̀mú ọlọ́run yìí ṣẹ a gbọ́dọ̀ ní àlàáfíà bá ò bá ńlá làáfíà kò sí bá a ṣe fẹ́ májẹ̀mú ọlọ́run náà ṣẹ torí ẹ̀ ló fi ṣe pàtàkì ló fi ṣe kókó ká máa wo ètò ìlera lọ́rọ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ ẹ ti wá mọ̀ wípé létòlétò báyìí òun ni ètò yìí wà ẹ ti mọ̀ wípé labala labala òun náà la máa ń ṣe kí ni ohun tí a máa ń ṣe nínú àwọn abala wa ẹ wò láì dé ìnàpinnu ẹ jẹ́ ká wọnú abala àkọ́kọ́ níbi tá a ti máa ń mú ìròyìn ní ẹ̀ka ètò ìlera wa wá Sekinat Ọláìdẹrajì ọmọ wọn nísẹ̀yìn orò ìlú Ẹ̀yọ́ kìkẹgàn níbi ojú ti bóni tó ju ẹnu lọ ẹjẹ adélé agbára à ń bọ̀ ìjọba àpapọ̀ ti ṣe ìpinnu ìdàgbàsókè ìlera tí yóò jẹ́ gbòógì fún ọdún 2018 títí dé ọdún 2022. Mínísítà fún olú ìlú orílẹ̀-èdè yìí Malam Mohammed Musa Bello sọ wípé ètò ìdàgbàsókè ètò ìlera ọ̀hún yóò ná ìjọba tó bílíọ̀nù méjìlélọ́gọ́jọ náírà ìyẹn one hundred and sixty two billion naira fún ọdún márùn-ún alákòóso ìlú Àbújá ọ̀hún ẹni tí ọ̀gbẹ́ni Àdàmú Abubakar ṣojú fún ní ibi àpéjọ ètò ìlera kan sọ wípé bí ìjọba bá ṣe ń pèsè owó fún ètò ọ̀hún àwọn ará ìlú tó nífà tó lówó lọ́wọ́ náà yóò máa kún ìjọba lọ́wọ́ láti dí àwọn àlàfo kọ̀ọ̀kan. ó fi kún pé ilé ìfowópamọ́ àgbáyé náà ìyẹn World Bank àti àwọn iléeṣẹ́ aládàáni kò ní gbẹ̀yìn Bello ní ètò ìlera alábọ́dé yóò wà fún àwọn olú ìlú Àbújá bẹ́ẹ̀ ni àtúnṣe àwọn ilé ìwòsàn ìjọba yóò bẹ̀rẹ̀ láti ilé ìwòsàn Karu àti Zuba ìyẹn Karu General Hospital àti Zuba General Hospital fún ìwòsàn alábọ́dé fún àwọn ará ìlú.